أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأثقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الأليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مجبول علينا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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لم تأتهم بآية قالوا لو ليت بيتها قل إنما أتبع ما يوحى إلي إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تأتيهم بآية قالوا لم نحتمل قل إنما tafsir ba mu ni izo mu ya kare kendele shaka enye wa enye wa yo mu ni de na ma yo mu ni anyi ye nare in yiwe ana shaytan ne wa ko alita

amene ne kaka enyere enyere tsedu asheta no wa fa mwana la je ko wa ho no di guna ko yamuduna hum fil no ma na wa keri ni de ni ri o na de ni won thumma la yaqsirun wa e e ba mo be nero wo enero ɛnɛɛ baako ne wudi bi ne mu yiwa kaa ne nana ayɛ nkae yi. وإذا تأتيهم بآية قالوا لو نتخذها وإذا لم تأتهم بآية قالوا لو ليتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم وإذا لم تأتهم بآية أمريكا وأنتم anyɔ mana bɛ bɛ enya yɛ musu le tu ana enya yɛ musu le tu adzovi ka ye anyɔ mɛ nye di wa yi da

ìsàmì ìdíra òrìkà amára sí títí ìwà ẹ̀mì ní ọmọ ẹ̀dẹ̀ sí mú kọ̀rọ̀ ẹnìrì ìtura wọ sábà mẹ́ẹ̀ dẹ̀ sí mú ka poro n'eme lẹ́wà káàdì yẹn ní ọmọ ẹ̀yẹ ẹ̀yìn náà nìka yẹ ẹ̀hẹ́ ọ̀ntọ́mọ̀rí mẹ̀rẹ́kà. àwọn yẹn بكذبك لو ما اجتبيتها ايه وما دا وما دا يوم ما كان هو ما داكا ايه وين شو وصل ايه وصل ما زال وكل شو كان هو ما هو شاي هو نو ما هو spot on to bring me tu me nyoma tu mo wa kai wa idha lam ta'tihim bi aya anyi to mo papa ene ke won to muri omo du we tuwo ni du we so du we men qalu law la tabitaha de kai eh hene ase ase unju omori e e wa da me to mo papa no e wa so hu no bota wo be e wo ko me ana bi to mo papa na de bi ni me iwo omori o e hore ene ma de ni me ɛnɛ ma bɔ ne dɛ ɛnɛ ma ɛwɔ ka yɛ ntomori ka nyitɔ mɔtɔ pɔ nɔmɛ ne ntomori o tu oyi o ntomori o si yɛ wa ki bu omori ɔhoro yɛ bɛn o ntomori o bi tu oyi dɛ ka yɛ ka yɛ omori ɔkɔ no ɛwɔ awɔtɔ baanɛ ɛwɔ sɔɔ bɛ kɛpiri yɛ bɛrɛ adi bi yɛ ba o du ɔba mi. domin yi a kayan tumurin kayi ewon tumuri kayi wa kayi innama attabi ma yuha ilayya min rabbi isana asi tutu yi kene ami ma sa san innama attabi ma sa sa ma yuha ilayya min rabbi ana otona abun duwo muri ha ni tumi هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون هذا بصائر قرآن أمامي يبين لي هذا بصائر بمعنى حجج وبراهين يبين لي هذا من ربكم أنا هو نبو مريم أبو هنا يا بايلة أنا أبو هنا يا أونني Qur'an ana uzayara bini wa rahma bale bayamba ni liqaumin yu'minun ila gun nene kaka edo edo muriyo edo nto muriyo uzayara bini wan baba yamba wan yanabi liqaumin yu'minun ila gun nanabda li qur'an ana wata dẹ́dọ̀rìrì ọ ẹ̀wẹ̀ dọ́kẹ́nẹ́ dọ́tẹ́ hìrọ̀ ọ bẹ́ẹ̀ asẹ́ mú kọ́rọ̀ mi ni dọ́sọ́lẹ̀ ló wa dọ́ọ̀fà yà ń báyìí wà tẹ̀ àtẹ̀kù. wàá ní ọmọ yà kọ́ wa àwọn fásitì ọ̀rọ̀ rẹ̀ wà á فاستمعوا له أمريكا يباتا ويباتا وأنشتوا ويكولنوا لعلكم ترحمون أولي سابوا أيامبا أيامبا أفا يهون بوبوري أولي سابوا لا أفايا وتنتم إليه صلى الله عليه وسلم أمريكا يباتا هكا القرآن يكولنوا بقى do ekure sɛ dɔ mɔri ka wele kure hɔ de kɔ wa ɔlɔ wɛni ba wɛni wɛni wɛni batiri yan dɔw la kɛ kare do sɔ nyɛ kele yan na a n'a ka ye ale nyɛ kawale de la kare de bi yɔ kare dɔw la kaba de ma dɛ dɔw la ayɛ o ebi batɔ o ebi batɔ a ma a ma wɛ kure o mɔri ɛkiri ɛna ɔmo ni kan ɛrɛ yɛrɛ sɔɔri Abu si lɔtɔla amuna ɔmo ni lo fa sanu ɛwɔla e abiri ɛna ɔmo ni hɔ kan ɛki si lɔtɔla amu ɔkyiri ɔda ɔlo ɛrɛ yɛrɛ sɔɔri fa sanu ɛwɔla e hɔ wa ansitu baka nene do ekuri mu nene ayibiri ɔmo ni yi a ah, kan no wɔ baka do ekuri mu. nɔɔma yɛ bɛɛ b'a sɔ yɛ ni kaa ɛni sala keko ìbá yà kéwu tɛhɛ wíì bàtɔ ɛni kẹwàrẹ nyi yɛ wọlé wọlé tó duzi tó rẹ sɔ èrè olóboli kan ɛ ìbá yà sọmọ sẹbẹ ọlẹ ká yìí ɔmɛtoro ɔno a aka nkorɔane ɔno wɔ ɔkɔ no aka nkorɔane anye ka wi batɔ no ekure no batɔ no ekure no na no mori kafa no so ɔmo awa batɔ no ekure no e ɛyi so kuro lelɛ bati koro ahoma no ere kure wa kuro bɛ do ayɛ ɛkɛwɛ ne foforo wɔ no a ɛɛ e, e. silatu ntomori bi. sɔlɔ lɔɔre wa sɛlɛm nema nwa sosere dema sho ya kan kai umuntu omurihi omuntu omurihi ne onto mori o je da kan qur'an wa bin salam wa bin salam o si bi dole ka bonu ba to duwe kure o bin salam o bin salam ire le so bi kai we ba to duwe kure ai won to mori akal qur'an we kure do back on kini mo nto mu di na ile sɔɔmi mo nto mu di aha de ko nto mu di ɔ ɔrɛ mi na ile so yɛ ɔbɔ mi so ɔbɔ ɔbɔ mi na ile so ka mɛ kaana mi ina ɔbama bɔ wo ka ara ase na isala gɛ esan ka ayi ni sala ko bi maa maa kewu tɛ dɛ daa ka kɔrɔ ana ina ɛwɔ ne yɛrɛ ma bu

do ka do na wọn nyara ka kalkoran ọmọ fún ka anyị ọkọlẹ jẹyọ do eba kọdọ ekuru. ìjọba rẹ oyin ìdèrí inú ibi tí dị dúdú kọ́lé yẹn na kan ìwé kúrò ní ilẹ̀. akọni náà okwuru okùnrin ló ka ɛba kaa ne kaa ɛwerɛwerɛ sɔɔbe ɛne zɛ nsa ba ma e e ama ne zɛ nso ntɔ mori ne mu ntɔ mori ne ɛwerɛwerɛ ne ɛkɔ mu ne ɛkɔ mu ama ntɔ mori a kuwe kure ɛsɛ a na no a ɔbɛ dɔ zaa yɛ ozukɔrɔ wɔn a ma ne صلى الله عليه وسلم أها ظاهر ماذا إماجن أنا كان يوين مبور هذه ظاهر ماذا أنا في كاسيت تمين أوديو كاسيت إني يمو دار التلاوة sẹ́yìn hukumani. kú mọ́ láti ọjọ́ orí mi. Hókúmọ̀ ni ọ̀kàrí àmà níyàn kẹ́kà ọ̀jẹ́ ọ̀dìká. Ààbẹ̀ ò ọ̀rọ̀ òkèwé síkáwá wà kọ̀ àmẹ̀rẹ̀ ìlú ní Dịka sẹ́ẹ̀ta a àmì ẹ̀wọ̀n due batɔ bɔbɔ awo faama yi nana ɛwɔ ɔba silasi otu omi ɛwɔ ɔba yɛ awukade wo ne wɔn wo ne wɔn kawa wɔn kɔrɔ de ni eh, music ali ɛsɛ wɔn se tani wɔn ali kɔrɔ de wɔ azi kɔrɔ de wɔ daa kɔɔ ni jumɛn ka funu bɔ mɔri yi ɔno mɔri tuntun tɔ mɔri yi ama nyi ka ye isɔn kaa o do so mo kɔrɔ o bɛ wɔ ɔnya le barika dɔnyu banyi dɔnyu tosi ka ye isɔn kɔrɔ ana ka wa yi tuma a fi ka wa kaa ka ne kɔɛ sa láti tó mú mi. máa ọ kà kìjẹ ní dẹrẹ yín sẹ́lù kọ́ àwọn ọ̀rọ̀ ìmẹ̀ yìí tẹ̀sí rẹ̀ dánilá àgbà ẹ̀ ìtẹ̀sí rẹ̀ àmà dánilá àgbà mi rẹ̀ yóò kẹ́dọ̀ yìí náà kẹ́nà bá kà ìkọ̀rọ̀ àmà ìyá kílà fúnfàmì ọ̀nà ọ̀rẹ́ kílà fúnlẹ̀ ẹ̀lì oyè ní oyè òyà náà ọ̀rẹ́ rọ̀ yẹn náà ẹ̀ wa yake na kwa ka bobo ka na bodu yi baton awu ko gomo ni tafsir awu na ni qira'a azon ni qira'a ma at ma ka mori ka do do sna mo do yi tere wa ka no ko bidi o anyi ni anyi anyi me anyi me ni na wo na bidi o ka na ono bidi ke wa two men, tu man sọmori awonye zọ. Lèdi kìláàmù kẹ́nẹ́ wò ẹ̀fà. Ṣé olù ká ọ báyà fẹ́ báyà mi tafsir? Bẹ́ẹ̀ mi ṣàràfà yà. Lọ́tún tó mo rí nìyí. Tàbùdá àtàbùdá fún ìsìlámù yẹn, ó nyẹ́ tó.

lọ́tún tó mú nínú ọ̀sọ́nà wà máa rọ ọ́jẹ́ owó bọ́ náà yẹn ní ṣe tó nǹkan yìí wọ́n bí túkàrà sálábàbò jẹ́ dókàrà yìí mẹ́tìrì náà kókó àyè mẹ́tìrì ọ̀nà ọ̀jẹ́ sálábàbò náà kó àsàfà àndómórì ọmọ àtàkàrọ̀bà ìlẹ́yà àbùdì ọmọrí kẹyìn

awo ramadan no na na ba be ya zaka ana ba ba ko hajj is ire ire papa pa e papa pa ta aboda to no su guro mori ku kirikira no no eh eh eje ire mefa ni bi na wa fo ko ko ba bon Let's go to na ẹ̀nà ní náfíà tẹ́sẹ̀ kú wọn ẹ̀mọ́ yẹ eré ní islam ní náà dínkà yìí dẹ́ẹ̀dẹ̀ yìí inú ẹ̀yẹ nù ọ̀nà ni ni kókósó tọ́kẹ̀dẹ̀ gbó náà ashoyete astresi anababa bodo muri kaya man asho be jenja sada ashoyete tere da strike no de kana ami baye nwa no ne kene one da won e akoya bo mu de na kudo nwe mu marriage ẹ náà mọ̀ ẹ̀rẹ́ ìlọ níbìrẹ̀ ọ̀rọ̀ àgbò rẹ̀ wàá kà kà jẹ́ mọ́ mi sọ̀dọ̀ àkì ìdó kéye ọmọ ọkà ọkọ̀ ló kéye ni ọkọ̀ náà àmọ́ náà yà ọ̀nà àfọ́gẹ́ ọ̀ma sọ̀dọ̀ àkì ẹ̀ka báàgẹ̀ àmọ́ àwọn ihe ochuru wene na here na omori hi na ya bana ya nwanyị a muslimu kawa gini ọnụ omori hi tinyere anaba baabo ọnụ omori ka nne jẹ ebe achọ n'ụmụ hete asa yẹrẹ hwẹ imu hete na ọbara ma ka ni ka

ee ịjọ na wakwụnye nsọ o mụchiri ọbịra mụ nọ ọnụ mụrụ ike ama enyere ya na ọnụ ntụ mụrụ ike ama ya na tututu dị ya ịwa bụ na asị na na enwe ịza ama na wee na ntụ mụrụ asụ enyo na enyo e na dẹ̀wúrọ̀ dẹ̀wúrọ̀ pọ̀rọ̀ ayò ẹ̀wà amákànyẹ ẹ̀wà súnmọ̀ ọ̀nà ọ̀rọ̀ kànyẹ ọ̀nà ọdún èsì ìṣẹ́ ọ̀nà kí ẹ̀rọ bá fẹ́ fẹ́ súnmọ̀ tó mọ̀ níkẹ̀ máa lọ́sọ̀ bá ká ẹ̀ka máa rẹ̀ mẹ́ ọ̀nà tó mọ̀ ní garanti ẹ̀ garanti ẹni ẹ̀kọ́ ní ọ ọ̀nà tó mọ̀ níkọ̀ ní pẹ́pẹ́ ọ̀nà ti garanti àbúkà ìwọ̀n máa yà ń fẹ́ kó ọjọ́ mọ̀rí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀nà lọ́nà èsì yẹ́ mẹ́rin kẹyẹ onótó mọ̀rí ó sì yẹ tẹ́ ọ̀ ọ̀nà ogun ya mọ̀rí lè sì yẹ tẹ́ yọ wọ́n wọ́n pọ̀lì yẹ́ òmùrí ya wọ́n yẹ́ làmọ́ ní zẹ́tẹ́ lọ́nà àdẹ́ ọ̀gbẹ̀ ní wẹ́rẹ́ kẹyẹ ya wọ́tẹ̀wé ìkẹwàdé yínú jù gọ́dọ̀ No lórí ma lórí la lórí jọ ọmọ yìí wa èrè ká wéé la kànyé susu akànyé susu ẹni nínú àná yẹn You kà ẹka ní ọba yẹn ọ ma kànyé wíwú kú omo yìí fúnda ká yẹn ọrọ rẹ ni ọ ma kànyé ayé má kẹkẹ wíwú kú omo yìí. Omar radiyallahu anhu o wele wa dɔ ka amila tun naasira. ee wanama anama kanyasi do susu kɛnɛkɛnɛ enyi tosi ɔbɛrɛ mi k'enyi tosi do ohoro ŋunu ya edi anama tete yɛ ayiwo ntomori nyɛ ɔbi n'ɛha aka baga n'aka n'ama hɛ o ẹ̀rọ inú ṣùṣù inú ṣùṣù ó tún tó mú inú ó wà wà ọ̀nà àánú mọ mú yìí na mọ mú wà dáa ẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ na dúró tírà ẹ̀ṣẹ́ náà ẹ̀yìn ìhẹ̀tẹ́ ní súnmù tó mórí yìí ọ̀rẹ́ ní kìtà bó kànyẹ́ sì ṣọ́

وأحسنوا لعلكم ترحمون وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون jùlọ́nù náà ni àwọn ọ̀bọ̀ta ìní kàsẹ́ẹ̀tì ìkọ̀ọ̀bọ̀ ń sọ ni àwọn ọ̀bọ̀ta ọ̀sí kìrá à kìrá ìní kàsẹ́ẹ̀tì òdì dúnìí wọn ọ̀sí ìdóòlè gáyé ìrìn òmùrí ọ̀nà wọn fún mi kọ̀rọ̀ àgbókà ó sì káwé bátà mi dúnìí wọn àmọ́ ẹ̀rọ ẹ̀dẹ̀wé ní wọn

ruwe ba ruwe bata ọba ọba ya fún mi ẹhẹ ya ọ náà fún wa yìí yìí yìí ní ọba ya ọmọ yẹn ní ẹmí ẹlò lẹka yìí wọ́n aṣá yìí nínú gbányẹ òmòrì yìí olóòtútẹ ń nínú tẹtẹ ń ọ̀run ọ̀nà Waso àmọ wàásọ oríṣẹtẹ onímọ̀ríṣẹtẹ wàásọ ọ̀fẹ́ náà yà ọ́ fóòrùn náà lẹ́yìn kan nínú ìrùkú ọ̀tọ́lẹ̀tì kẹta náà rí ẹ̀rí lẹ́kù àgùkẹ́yìn mọ̀mọ́ yẹn ń sá yín ní ọgbẹ́yìn òmòrí òsì lẹ́ni òmòrí ọ̀mẹ̀mẹ̀pẹ̀ tó bá yẹn wà ní ìlànà kọ̀ọ̀rọ̀ àmì sọ́tí ohun tó mú ní وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال في نفسك كي واذكر ربك في نفسك تضرعا وخفة ودون الجار من القول بالغدو والآصال ولا تكن من الغافلين واذكر ربك في نفسك أمري دوبي كنت أمري أكرم الله عليه وسلم tó mú rí àkàrẹ ẹ̀rọ má mi mímí horo wọn. mọ̀ ọ́ kàmá yẹ mú yíyó o mú yíyó wọn lámà àmà sàlám sàlám. anábó hinna yà wà mọ̀ ọ́ kàmá yà ni tí náà yẹ. tàbàrọ̀ àná. jòjó ìdè mọ̀ wẹ̀ tẹ káná. wọ̀ kì í sọ́tàn. òní jòjó àwọn ẹ̀hí ó mú yíyó yíyí. دون من القول دو وامريكا ما وامريكا وامريكا ما يوم مريه إن لو كيكا أو كوكا روتنا يان أو كوكا مانتنا إن لو كيكا أمريكا في دون الجهر أصول يكو أبوته من القول ودون الجهر من القول أصول يكو أبوته إن لو كيكا ولا صائب ولا ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا ولا تجهر بصلاتك ذكر نوعان أدوى نوعان أمريكا هناك بولو ولا تخافت بها أه. أصول الشو أصول بمنتكتك wabtaghi baina dhalika sabila omori ka ino ino pina kakana ini ino ino ka boroboro ro e vomone fe ino bina ka lati utomori osomi bi ijo obe wona ijo obe wonyara ebi ni ime mame gwa anyi ko nyara madua do a amene ni ọdọ náà madua bana ɔsɔnwɔtɛ ba ɔsɔnwɔtɛ naa bɛɛ wo do a maame maa mi kuru ni kɛnɛ a bɛ mi ka wa ha mi ni so yɛ mi maa mɛ na ma tu ni mɛ wa yɛ ne tun tu mi ni. ano mori ne paa yi ina yi zikiri ano. amame kɔntro mu de ɔka yɛ saa bɛ ni ne kɔ a ɛma azo sɛ ne saa ni de yɛ ahi omori de so ŋɔtɛ ba ka ntro mu kae wa ne kɛvɛ ŋɔ nɛtɛ kò omori yɛ ne yɛ ahi ewu ewu gutɔ ewu ewu omori ne yi yi ɔbi ɛnyi omori ewu mu yẹ na yẹ present wọ́n ká hiri register ní school dá pé ọ̀nà ọ̀pẹ̀rẹ̀ dá pé present bẹ́ẹ̀ wọ̀ ọ̀yẹ́ yìí lọ́wọ́ dá pé absent ewu mu yẹ na absent ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n kẹ́kẹ́ àárọ̀ èyí rẹ̀ mọ́ àárọ̀ èyí ní shopping complex náà ni owó àgbo akọ̀wé náà ọ̀hún. lọ́tún tó bọ̀ yìí ini adabu zikiri ɔn adabu do a yɛsɔ ne yina ne principle sɛnyɛni principle ne dura mabade ozanaazi madua wɔn ozanaazi mi zikiri omori omori omori tɔ sɛ paa ano omori omori tɔ sɛ nsan ini kɔrɔ ano wɔn wɔn to láti ọjọ́ orí ti tọ́ ẹ̀rọ kan ní zikiri náà ti lè jẹ́ níbi àkọ́rọ̀ àti máàkì tìrì ní yàrá

ọbagbata ni naanị kama isi na ikure na ụgbọ ewedu onye ma na dị ha mi amen ẹwọ náà ni bíbélì inú wà wà náà mẹ ẹwọ mẹ ẹwọ múri wà mẹ múri na ya fight he is always present everywhere aba pàtó ntọ́ múri yìí.

ẹrẹ́ni kama òbí ìjọba òwò wẹ́yì ọ̀rẹ́ ní kéyìn náà wẹ́yì àmọ́ ọmọ ní táàmù ní yà sí differentiate tánà ó fi yà sí yà sí mọ́ orí jẹ́ òyìn lọ́fẹ́ tó mú nínú ẹ̀yìn ni ó sábà rẹ̀ sílẹ̀ àmọ́ náà tọ́ra ẹni ẹni ó dà ina na ehyɛn ni ire yi avan bɛ ama eburo kahim sala ehyɛn ɔbɛ hɛ dɔnto omuri kama vɔɔyi bilal kiki amiki bilal anda ɔno nye wehu. ani ɔna eburo kahim sala ɔno dɛ ɛyɛ yɔn ɔka bilal mmaa ọmọlẹ́lẹ́ àmì ọ̀nyẹ́ hujja àbúkàbọ̀ mi mọ̀kàbẹ̀rẹ̀ tó sọ̀tọ̀ wọ́n mẹ́kọ́ wọ́n wà ọ̀bá ni lọ́ọ̀mọ̀ owó náà fẹ́ ayi ni zikiri o kowesi kawa ni wa maduwa wa mi zikiri omori ka yi o dun na jahar min alkawo o dun na jahar min alkawo bamanan tɛ ɛbɛ kaka wa mmiri mmiri mmiri baaso nwetɔ baaso sɔ baaso nwa wotɔ hɛ de ama nwa wa aratɔ yɛ na ɛba yina mu n'aka vɔnwe ne tɛ vɔnwe ne tɛ ne ti sika yɛ ɔsɔ na ɔyɛ anɔ na ɔyɛ ɔbɔ kɛtɔ ɔyɛ ama na ɛyɛdzi e gɛɔ ɛyɛdzi e gɛɔ ipepari kura anu di ame maa bi ame maa.

a wokokɔ amanabɔɔ no ebe de waakoma yɛ ka ano mɛyɛ ne dunsɛfo kata mu a memmaa wo ɛba sɛ kyɛre de wo zikiri no ama no a kame tɛsɛ so yiwu adura no ama mo na wɔka dɔm ahi da aboa ware no ɛboka wo mmɛrɛ so kata no ɛnoma na ɛwɔ mmɛrɛ so kata no iri yɛ ɔmo yɛ ɔmo so kata no ọba mi mi yàrá bàbá kókó àti ìmọ̀lẹ́fọ́ kẹtẹ́ mi ìdílé yóò mọ̀ nìyí. nyi de ki sentiment de bɛ nyi wa bi sentiment ire yɛ wuli de da jo nye kɛnɛ ale bi yɛ kata kuma ma mɛ tete la ere sɔ kata mu kiri sigbe si tɛ npoli tɔ ye ere sɔ kata mu ɛ mɔ ye yasi tɔ nɔ ye ɔmɔ yasi tɔ nɔ ye. ama yɛrɛ fɔ katɛŋɔ wura yi naa dɛmɛ yɛrɛ fɔ katɛŋɔ naa di tia ni bila ŋɔ yi naa dɛmɛ sentiment si sani yi sentiment ni bi jozi yi da jozi yi da ɔba wa ana bɔ ne be ɔkari omori de kiri ane nye ɔbɛn ɛfɔ wa kpa wɔ akubi kawa ana be wa ya ɛnyɛ kpa wɔ sport yóò tó mu yìí. ọ̀rọ̀ náà wọ́n kaba níbi àwọn abakaba wà níbi àwọn abasugun ma lásì àwọn bá wòlé ọ̀gbọ̀dọ̀ wọn tó sì ti tó lè ká sí yóò mú ní mu kọ̀rọ̀ wọ́n kà fún pẹ́ wọn nínú tó saka àgbọ̀dọ̀ wọn nínú. kókò yà ọ̀pá mbà yóò gbọ̀ wọ́n yìí. ìzẹ̀yẹ̀ náà ni wọ́n mú ní ìṣọ́ọ̀rọ̀ ama na ẹ̀ka náà rẹ̀ wọ́n máa yà lè yóò túbọ̀ lọ́mú ní mọ̀rẹ́ mọ̀kàrẹ́ ọmọ yìí ama kasa ɔsi dɛ ɛra mi dɛ asa ɔsi dɛ ɛna ɔmɔni dɛ agobi yeyeye yeyeye aka na ekiri ɛfɛ akɔfɔwa inu bɛ ɛrɛ mi yahɛ sibi dɔbi kawa kan pee wàhálà yìí sẹ gbẹmọ àgùntàn ẹrẹkẹ ni káà wọn yọ ọdún tọhọ wọn wà kọ àwọn wọn sẹ náà wọn.

abimanasi riha ɛkɛ omori omori ɔ afɔnyi sami bira ma saibɔ ɛbiri omori ɛbɔ omori wura ɛhɛ sanyi sɔsi ma sa umani tile ba n'osu manasi na abanaba taa na akɔ abanaba ha waka ihe ndị ọkpụrụ tụrụ ewe aka ọrụ ejima ọdọ na ewe akwụkwọ ya amaghị sị na ka ala nwa n'ebe tụrụ ha ya na-enye ha aya bia hon aya baba majiro morihi wallahi tallahi kuma billahi alladhi la ilaha illa hu enyo ya hayo wallahi alazim enyo ya hayo wallahi wallahi tallahi enyo enyo ya hamani hii ni mawe bara hii na jamani 24 24 kwa wanyala ya maaba na zakati yìnyín náà nù yàkùfẹ́ yìí náà yẹn nà ìyá yẹn nà bàtà mi. àwọn kẹyẹ kẹyẹ ẹ ha yìí àmà bá mi wọn náà yẹ fún un mọ fún un mọ ní yọ ìmọ̀ yìí nà hẹ. ẹ̀họ́ lè wí bábábá ọmọ náà yọ ìmọ̀ yìí nà ẹ̀họ́ lè wí bábábá káyé ọ̀dọ̀ sí ẹ̀ ń gé ìtì náà ìṣẹ̀ wọn ọ̀nà ìwé dáa fún abẹ́wà bí àdúgbò ọmọ nìyí. kèéká kèéká kèéká ọba sọ wọn yìí yọrọ ó sì dáì ó ti nǹkan wọn yìí. wà á kẹ́wọ́ ilẹ̀ wọn níbi èyí ọ̀yà afẹ́nkáwé lè ilẹ̀ wọn níbi ìdúwà rẹ̀ sì ń lukuta. wọ́n yọrọ mu lukuta o wà á rẹ̀ yẹ lọ́dọ̀ níbi. ọ̀dọ́ náà ọkà yẹ ọ̀nà mẹ́hàn lá àlàyé wà láàlíyà lá àlàyé wà láàlíyà eh la alaya asani mazire walalia asani mere asani mazire asani mere ambazo ovu boya wako kaina ajini kaweba mazire ama wako kaweba mazire do yini oyizo barido mori kudina akana wakadhalika jaalna ba'dakum li ba'din fitna atasbiru omori kana saya yi mori kana yangu ye guchira afasburo wala ni sùúrù ene mo ni sùúrù ne wa ene mo ni sùúrù ne wa sibati nto anaba muhammad sallallahu alaihi wasallam o ma kwa ya akwa nwa agbomu ni okwa ikoro umuri na toy kono kana ko le ho ne na ya mbɔ wɔn ma na kanyere yɛ wɔn yi n'o ma kanyere ahɛkɛ ni a ko etonto mo yi. lọ́tí tó mú mi. omi wọn náà ń jẹ́ ìrìnàlẹ́kọ̀ọ́. tama yo mu no muri ka tama yana ya tama yana tina ya yon ya tama yana to so e dia fira kama yana dia ka ya ni do ba bi na ba si ya so whatever dia revo dia go when se da dia ina ka kano ya dia ina ka no e ka fini ne onro e ka fe yo mu mú muri la ka re ọ̀wọ̀ kó rọ̀bá kàfí nà síkà mọ̀ríkà máa yóò mòrí àwọn tíní nẹ tíní náà bọ̀ tini tọ̀dọ̀ rọ́ọ̀nù no yìí bẹ́ẹ̀ wọ́n wẹ̀ tẹ́ yóò tego yìí.

hono kama ya nomuri wa kama ya wa shayi kama ya umuri do ara se ara kama ya umuri onto muri ba na se pai kai jere ara wo bo yune ne obo yune ne rot obo yune ne ne kama ya umuri saka yo dikai wa se kama ya umuri poro kene ijo muri na kare ira re ani se sayon ava me bro kayon re ya re ebe ne kaka anabi nike na yoka fɔfɔli ama yabɔ yabɔ nɔ a wɔka ya hidora anabi nene inu ɔhyɛ kama yɛ omori ni gyɛnjɛ saa ago ka besa na kara inu na omori yi bana wɔre ka yɛ lori yi nina ne pɔɔro obi di ase sopo nye omori ɔnro nkyɛtɛ nwa na ebi n'ayɛ yɛ ka kama ya na abɔ ana ne komori ɔkaka yi na fi hali kisa na wati wɔla ardo wɔkisi lɛ la ayɛ ọmọdé ike náà mú mi sámọ ọ̀rẹ́ tèèsì ọmọ mi mú mi sámọ ọ̀rẹ́ tèèsì ọ̀rọ̀ ìbàrà ọmọ ọ̀dọ̀ ìbàrà fínà ra wọn ọ̀rọ̀ ìbàrà náà ìra ìbàrà fínà ọ̀dọ̀ ẹ̀mẹ̀mẹ̀ àbàrà ẹ̀mẹ̀mẹ̀ àdẹ́wọ̀n rẹ ọsọ ìdílé gbọ́. àṣọ bọ́kà yìí واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتذكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار نمري ذاك ɛna da no yɛhyɛ nnoko ɛne kaka ase ɔbe ne yehowa sama ɔre te sama no tonam atɛba ho atɔɔ do ɛne de ne ne kaka yɛkoro no laa ɛna no ama ɛtama yɛ ɔmɔdi qiyama qudɛ bɛyi bɛyi na gyaagyae no bɛyi na ɔyɛ atɛm wa ala junubi bɛsaka ɔtɔn ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار آمين آمين آمين ويتفكرون في خلق السماوات والأرض دين نعم دين نعم، دين دين نعم، رأي دين رسول دين رأي دين رسول نين سابقه نين أولي من إجونا توارو دكاي ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار دكو مري ايوا مري انا وهنا يا ما خلقت هذا باطلا واتنا مالك نكنا

ربنا فقنا عذاب النار أمري نو كوغو هاي هو نو يري جهنم أمري نو هاي هو يري جهنم ني أباك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين آمين ودون الجار من القول بالغدو والآصال ولا تكن من القافرين. هم لك سينا لما يفهم ما يفهم هذا أسير لما يفهم أو رمضان وراء لا إله إلا الله لا إله إلا الله رمضان أنو أنو ميان لما نميزه هذا no ma ni kai buru omori no wa ma ki ganga so ya ta na yo omori wa ba ma ora ba ma o de la ba tu shaitan a shaitan la ba nyu kata fly la so omori o ba ya ba ile ne ama sanya na ze kai ono ni re ono ina he ko mori ni ramadan no no ni ono ni ra do ba ina we yo mori ni ramadan no no na sanya na be ramadan no ki ramadan no na no mori ودون الجهل من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يصبرون عن عبادته ويصبرون àrí sùjúdù ọ̀fà nìyẹn máa mi sàjádọ̀ máa àbá mi sùjúdù. kọ́ àpàlà ọ̀dẹ́rẹ̀ máa ń ọ̀nà ọba mẹ́rin ní sọ́tọ̀lá ẹ̀là àgbàbọ̀ ọ̀nà ẹni ìkìrá bísímẹ́rọ̀ píkà lẹ́dẹ̀ kálà ìjọ tí ní wọ́sùdúdú wọ́pọ̀tọ́rì ọ̀dẹ́rẹ̀ máa ń bọ̀ dẹ́bẹ̀ yìí kí ahẹ́wúrẹ́ ahẹ́wúrẹ́ híọ́bìn dẹ́bẹ̀ yìí kọ́ ọ̀gbẹ̀wúrẹ́ híọ́bìn ekene bɛ nifi bɔ ɔrɔ hinɛ nyɔnu ɔba n'ayi nisɔ sanfɛ n'ayi nisɔ tɛlɛ ekele awɔ sinatun sɔmɔri ye ɔmɔri y'a ka yi bɛna nin ka ye ina lamina ndara bi ka laaya sakibiruna ani ibadate wayosabihuna o walahu yasudun ina labina inda rabbika omori ka patekuta awo eru ne ne kaka ehido na omori hi eru ma no beke ena malaika ne ne eru ma no beke ena malaika ne kaka kuro omori na al malaikatu al muqarrabun إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون أمري أوكي فتكتا أويرون نيكا كأهيدا نومري ينكمكمي ونمير كاكاي لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون لا يعصون الله ما امرهم انما اليوم ريدي اما ظنوم ري اوكايوا ويفعلون ما يؤمرون لا يكونوا مري اومايوا انا نسمو قران ومري كونن ان الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون أمريكم نناني لا يستكبرون عن عبادته إنما مرسى كاتم إنه إشاهك يوم ربي إنما مرسى كاتم إنه إشاهك يوم ربي ويسبحونه ده نني مني يوم ربي بارك الله

láti tó mú nínú wọ́n máa kẹ́lẹ́ àwọn sọ̀tọ̀ bẹ́ẹ̀ ọmọ wọ́n tó fẹ́ lè ní wọ́n ìsọ̀pẹ̀kù náà wọ́n náà hó yẹ̀sùdù wọ́n ìsọ̀pẹ̀kù náà ọmọ orí kẹ́lẹ́ lọ́nà ọmọ nínú ẹ̀yà ni ẹ̀yà ni subhanallá subhanallá apá kẹ́kẹ́ subhanallá subhanallá. kẹ́ ẹni tẹ̀sí ìwé yọ̀rọ̀ wọn náà kó yẹ ṣubú abẹ́ ni màá sì bẹ́ẹ̀ kẹ́tẹ́ yọ̀ náà mọ̀rí hìrì abẹ́ màá sì bẹ́ẹ̀ kẹ́tẹ́ yọ̀ náà mọ̀rí hìrì nani ka ya hami malaika ne rana ya kara mana ya hami malaika ne ne di ya resi jajin di da ni ye ene ma sin de kete yo mori sallallahu alaihi wasallam ọ̀rẹ́ ní àdíṣẹ́ tó mọ̀ sàlọ́sàlám إذا قرأ ابن آدم سجدة يجوز لدي آدم أوكا أوكا يسجد آية ما يسيب كتة إن القرآن وبيتو دو كام أوتا كده وين سالو كيكو وأكا وأنا سيب من كتة دو مريم كتة رابع أوكا فسجد فسجد دو سيب كتة اعتذر الشيطان يبكي ده شيطان يا ده جوري di shaitan ṣogbó kanáyà bá a jorere yakun dàkàkà yà wẹ́yìlà nínú yà nínú ìgbẹ́ àná onígbẹ́ náà shaitani onígbẹ́ náà shaitani òyà náà náà shaitani láàrin umira ibn adam bi sujid fasajad falahul janna ojú àná ibi adam akọ sí bèkẹtẹ lọsí bèkẹtẹ àná ìdá janna ara àzára ni wọ́n omirtu bi sujud fi bi sujudi. فأبيت فلي النار أنا شيء أنا ما كاي كنت شيء بكتة دوني ده كريجا نبغى تتيجي جماعة ستة تنتو مريم إني ذكر أذكار ما بدأ إني من السجود أنا أنا كان نبي داود أنا يقولان نبي داود أوصي بكتة وكاكا اللهم اكتب لي بها اجرا امري بن مسكتان ستين تسين وهو عني بها ازرا دو اسرح دو اسرح كنا كوزر وجعلها لي عندك ظهرا دو اسرح كنا وتقبلها مني كما تقبلتها من عبدك dawud alaihissalam dama sɔrɔ kato ɔsɔni bi zikiri naa ko n tó omuli ɔsɛ paayi watakabala minni duwari donwe yi hɔn nɔba mi kama takabalta min abdika dawud an kume donwe yi hɔn nɔba ne bi dawud ana wari ha alaihissalam ɔsɔni bi zikiri ɔno nyɛ wɔn mɛ wɔn wɔn si bi kɛkɛ ibi zikiri ɔno ana ko n tó omuli rɛ ɛni mi ɔno yɛ wɔn si bi kɛkɛ ɔno yɛ wɔn tó omuli kaka اللهم لك سجد سوادي وبك آمن فؤادي اللهم ارزقني علما ينفعني وعملا يرفعني اللهم يومري لك سجد سوادي ẹ̀wọ́ ẹ̀wọ́mi kẹtẹ́ẹ̀ ẹ̀wọ́ ẹ̀wọ́mi kẹtẹ́ẹ̀ ìjẹ́ka wá sí de kẹtẹ́ ìdè kẹ́ náà ṣe kẹtẹ́ wá sí de kẹtẹ́ wá sí wọ kẹtẹ́ wá sí dùkú kẹtẹ́ wá sí àwọ̀ kẹtẹ́ wá sí pẹ́tà wọ kẹtẹ́. Allahumma laka sajada sawadi ewo mori ewo ewo ewo mori enwa mi enwa mi ketai sawadi lo be hu shahas eh o le mi abi sun to mo sallallahu alaihi wasallam kai on to mori ka weri ani sawad e to ho de e akaido e bi so jo de akaido sawadi

ọdún ọmọdé tàbí bẹ́ẹ̀ ṣe ìkẹrẹ ọlọ náà wáyé kù iná ọ̀nà ẹ̀rọ náà lágà wẹ́rẹ́ ń tó mọ̀rí màá fọ́ yàrá wẹ́rẹ́ ń tó mọ̀rí mẹ́ṣẹ́ yọ bẹ́ẹ̀ pa ẹ̀ ẹ̀ wọ̀rọ̀ kò ka ọmọdé ọ̀rọ̀ náà wáyé asọ́ọ̀dọ̀ ẹ̀kẹ́ náà iná ọ̀nà náà bá ibi ẹ̀hún náà bóun nílé ìyá wọn dẹ́ẹ̀bà yà wà mí ṣáìní. sọlọ́wọ́ fọlọ́ bíi sọlọ́mù rẹ̀ lótú mo ní dáa káyé tó nàní káyé aláhùnmá láka sájà ní sáwáàdì ẹ̀wọ́ ẹ̀wọ́ mi ẹ̀sì bì kẹtẹ́ yìí wọ́n bí ká àmàna fún àdì dáyà ní dọ́dọ̀ wíwò ẹ̀wọ́ mo yìí àyà ń dọ́dọ̀ wíwò. اللهم ارزقني علما ينفعني ewomori memeza mizeyimi ize oyiye anabanye na mfani mizeyimi ize oyiye anabanye na mfani wa ana man yarfauni duwari mize duwari ize anaba e ẹ̀sọ́ ni yí zikiri ló tó múrí rẹ̀ ọ̀yẹ́ ní sọ́kọ̀ wọ́n lọ wọ́n sọ ní zikiri ẹ̀sọ́ ló fi ẹni tó múrí ẹ̀sẹ̀ páì ní kuran ní àkọsẹ̀ páì subhana rabbi ala ala subhana rabbi ala ala subhana rabbi ala ala subhana rabbi ala ala subhana rabbi ala ala. manika manika opeta opehimba mawaka ozi wa wezi wa bihambi hito ozi wa imanu waje fungi hito subhana rabbi ala ala wa bihambi ozi wa manika ozi wa ikaki subhana rabbi ala ala subhana rabbi ala al'ala Inna الذين يستفتحونه وله يسجد صدق الله العظيم ọdún ẹni sọ́tọ̀ àrà ọmọ ní ìrò kàánù mẹ́ra ní pọ́pù ní a question bí a alfa àmà òun ìkí a máa wà ní ẹni the question ẹ̀ẹ́dá ẹ̀ẹ́tàwà Eh? Eh? fresh question. Eh, eh, fresh question. Tọ́. Bọ́ọ̀lù ọ̀nà tẹ́lẹ̀ ọ̀rìn náà. Àwọn ọmọ bọ́ọ̀lù ọ̀nà. Máa ká kàbá yẹ bí kí ìtọ́ mi ní rẹ̀ bọ́ọ̀lù tẹ̀lẹ̀. Wíjì ní tú yẹ mi yẹn mi, máa yára tú yẹ náà tẹ̀lẹ̀. Àrẹ ẹ̀mẹ́ ní yọ iye the origin ẹ̀nà ẹ̀nà PhD, PH rẹ̀ náà lóyún dìgírì yìí náà lóyún masters yẹn náà. Ọ̀dọ́ kẹ́lí ti first degree. ọba èdè hnd wúri bi àrùn wáyé kọ́ wà nọ yí nọ́lẹ̀ ìjọ́nà máa di but at eh, what level as uh, grade two level of it ọ̀nà wọn so ẹ̀wọ́n eh, ní specialize bẹ́ẹ̀ ká educate am di phd lọ́wọ́ ọ̀rẹ́ ní yẹ you well informed ike. inú rẹ̀ yíyẹ mọ́nà náà inú mẹ́ ebébè wà jẹmúrẹ́ bọ́ọ̀lù ẹ̀tẹ̀rẹ̀ nébù èbì lọ́pùtò afẹ́ tẹ gẹ́sì ẹ̀wò wáyé nínú ọ̀dà fẹ̀rẹ̀ mùtùmí ló ayé dúkìá ìtàkà anọ́mẹ̀rin anọ́mẹ̀rin anọ́mẹ̀rin ní èsì mọ́ information mílẹ̀ kẹ̀lẹ̀ tó yìí ọ̀nà ẹ̀ bí ní information tẹ̀rẹ̀ ẹ̀kọ́ kanyẹ́ ńlá ara yín náà wọ̀ kọ̀rọ̀ hánà hánà hánà ẹ̀dùn tó lè ta. de ka o daa la fún ẹ fọ kaka yẹ wà gbọ́ o èyí ẹ̀kọ́ ẹni ó yàrá ní ká àtọ̀nà wọn tẹ́ wọn lọ́bi ṣé ìkọ́ni bá ń bọ́ ní yẹ ẹ̀jẹ̀ ìtẹ́sù ẹ̀wọ̀ adaka bá fọ́ kàǹtọ́ wà tẹ́sí ọ̀rọ̀ sọ ẹ̀ afẹ́ afẹ́ náà ẹ̀rẹ́ ẹ̀dẹ̀wò ẹ̀dẹ̀kẹ́ náà ọ̀rọ̀ yìí ní gbogbo rí ọ̀fọ́ yà bá yìí. Yẹ kun yóò tó yà. Yà tó yà nù, í bọ̀lọ̀ tó yà nù. Àbúkà húrá yẹ nà yẹrẹ, í pèsè ní Mimikehe, every information about it very well. It's not your tomb. Ramadan na more. Ela fa jẹ́ ẹ̀rẹ́ odd number fa náà twenty fifth night. Àwọn ẹ̀rẹ́ ti kẹ́mẹ́ nínú. Òmùdí ọ̀yẹ́ kata bọ́ọ̀sì ńlá fi ọ̀tẹ́ wọn ọ̀nẹ́bàṣì ìlẹ̀ bá dànù. نمري ما بقول أقول أنا إلى لا تكدر سجيني اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا وسلط عليه سلف كجبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا رب يا من له جميع المكر وارد لنا من اراد ان يكيلنا عليه وحول مكر من اراد ان يكل بنا عليه واصبر خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من اراد بالسوء عائدا عليه ولا يهيج المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جاءت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين انك لما تشاء قدير وبالإجابة الجديد نعم المولى من النصير إلهي من الذي دعاك ولم تجده ومن الذي سألك فلم تعطه ومن الذي استجارك فلم تجره ومن الذي استغاثك بك فلم تغفه ومن الذي توكل عليك فلم تكفه وأغوتاه أغثنا يا مضيف اجل بما أنت أهل فإنك أهل التقوى وأهل المغفرة ولا تجعل بنا ما نام أهله فإننا أهل الذنوب المعصية يا سريع الحساب يا شديد العقاب يا غفار يا رهيب يا فلق الحق والنور يا مفتح الأبواب يا مسبب الأسباب يا غفر الخطايا يا ساتر الأوراق يا من البليات يا مقل الأثرات يا مني الأموات يا قضي الهاجات اقض هواجنا واشف مرضانا وارحم موتانا واستجب دعوانا وطب على أحيائنا اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء من والأموات برحمتك يا ارحم الراحمين اللهم يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا صريق المستصرخين يا قياس المستغيثين يا كشف السوء يا ارحم الراحمين يا مجيب دعوات المضطرين يا إله العالمين بك ننزل هوائجنا وأنت أعلم بها فاقضيها برحمتك ارحم الراحمين إنك لما تشاء قدير اللهم يا إلهنا وإله كل شيء إلى أن أنت المحرك المسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الهل في جميع الأمور وبيدك ومشيئتك تصاريف الأقدار والقضاء المقدور وأنت أعلم بأجلنا وضعفنا وذهاب هولنا وقوتنا أن تبعودنا مما يهد بنا من الشرور وأن اتصالنا بما نريد الوقوع فيه من الخيرات أولا إلهي ما غرضنا في جميع الأمور وقد وقفنا ببابك وفجمجنا بك ووقفنا على آثارك مستجيزين بك في صدر ما يهل بنا من الشرور وما ينزل بنا من الهلاك مما يجري بك عقب الدهور مما لا قدرة لنا بلا تهمله ولا قوة بنا لا فضلا من وضلك وأنت الأخو الكريم والمجيد الرهيم الذي ما استغاث بك مستغيث إلا أخذته ولا توجه إليك مكروب يسلك بين فرجته ولا ناداك ضرير من أليم بلائه إلا أعطيت رهيمته وهذا مقام المستغيث بك والمرتدي إليك فرعا لي وتدري بين يديك وكل أونا وناصرا ودافئا لكل ما يهم من المصائب والأهزان ولا تجعل أظام ذنوبي حاجبة لما ينزل من فضلك ولا مانئة لما تطيب من قولك وآمن في جميع ذنوبنا بأفل قرانك وفي جميع ذلاتنا وآثارتنا برامتك وإثانك فإنا لفضلك راجعون وعلى كرمك معولون ولنوالك سائلون ولكمال إذك وجلالك متضرعون فلا تجعل هضنا منك الخيبة والهرمان ولا تنم من فضلك الترد والخذلان فإنك أكرم من وقف ببابه السائلون وأوصى مجدا من كل من في الطامئون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا من أن يستجيب بك مستجيبا فترضى قائبا أو يستعطف أحد نوالك متضرعا إليك فيكون حظ منك الهرمان لا إله إلا أنت يا أمي يا عظيم يا مجيد يا كريم يا واسع الجد يا بر يا رهيم برحمة كرم ارحم اللهم يا إلهنا وإله كل شيء يا إله الأولين والآخرين يا قوي الجبارين ويا رب العالمين طمس المتكبرين وقماس الظالمين ولا يقوم لأمرك ملك إلا وذل ولا جبار إلا وخدا أمت الأول تميت الآخرين وتعلم السر وأخفى وقسم يد الظل فلا تسوى وتوم أعين الناظرين وتوم أعين الناظرين فلا تبصر من مناته منها وتقلص وستطلز من نشرته وتهين ذاك إلى مولياك وأنا عبدك فمن لكل ظالم غسوم فاجر ختار ورد كيده في نهري يا رب العالمين اللهم عرش أبصارهم ظلمة فلا يبصرون وأعمق قلوب فلا يفقهون وأصمت ألسنة فلا ينطقون واقبض ايديه فلا يبتشون وأسألك يا إلهنا فرعانا وانت النعم منهم بحق الكرة التي رفعت بها السماوات وذهبت بها الأرض واستعنت بها على عرشك وقضت بها ما في السماء ما في الأرض يا الله يا هيا قيوم يا من ليس كمثله سوى السميع البصير آفنا ونجنا واقض هاجتنا وهبها لنا بحق علمك المكنون وسرك المكتوم وفنك المعلوم أقبل علينا رداء سترك الذي لا تخرق الرماح ولا تذره الرياح لا تجعل الظالم علينا سبيلا يا رب العالمين أنت تنصر المظلوم وترد الغشوم وتمنى ما شئت بما شئت أمامي ونفسي في يدي مما حضر معي وارز من غب عني فإنك شاهد لا تزيد وهادم لا تزول وهليل لا تهون يا رب العالمين أدعوك يا نور النور ويا نور في Senhor. ويا نور نور ويا نور فوق نور ويا نور تضاء بكل ظلمة وتخفى بكل شدة وكل شيطان مريض ويخبر بكل جبار متكبر اللهم بحق ما دعوتك به وسألتك إياه اجعل كيد من غمضني في نفسي وأهلي وأولادي فات فإنك تم من فيك ولا قادر غيرك ولا هاتم سواك وبحق الإسلام استقر بعرشك وبحق الإسلام استقر بكرسيك يا الله العظيم الأعظم اجعل هيبة ونور فكر من جميع إذا راموني وتزيد قوة على من يريد ظلمي فيا ربي ويا رب كل شيء يا رب يا جلاله ويا عظيم سلطانه ويا كبير شانه يا الله المأمور كل شيء يا هدي إلا هدي الله ويا حاكم إلا حاكم الله يا من له العظمة قفضة من المتكبرين يا من لا يفوت هارب ولا يدرك طالب تدرك الأبصار ولا تدركك الابصار وانت العزيز الحكيم ولا يعودك بشيء ولا يعودك شيء اذكر من رمنا بجر بما يقف عنا وارد كيده عليه والصق بما رد من كيده وابصنا يا صمد يا خير من عبد يا من هو باقنا للابد وابصنا يا صمد يا خير من عبد يا من هو باقنا للابد وابصنا يا صمد يا خير من عبد يا من هو باقنا للابد ابن بركتك ولا تصل للزواج وصلنا صناديله وصلنا صراطا مبينا وجل من لدنك سلطا نصيرا بك استرسلنا واليك سالنا واليك توكلنا فلا تردنا خائفين من عندك ولا تختار جلك رب العالمين يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمه الواسعه يا مطلع على السرائر والدمائر والهواج والخواطر لا يعزب عنك شيء أسألك فيض من فيض فضلك وقبضة من نور سلطانك وأوسم فرجا من بركة لك أنت بيدك الأمر كله ومقالد كل شيء فهب لنا ما تقر بأعيننا لنا بأسوأ غير فإنك واسع الكرم كثير الجود حسن الشيم فبذلك واقفون ولجودك الواسع بالمعروف منتظرون يا كريم برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الامر بصحة وعافية وقوة في جسمه وقوة في بدنه وسلامة أعضائه وسعة رزق وزيادة علم وإيمان وزيادة تقوى وذهاب هم وغم وذهاب مرض وسقم وذهاب إلة ووجع وعلم وورم وأن يكون بالصالحين يفعل ما يريد اللهم جل كما أن بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم اكرمت النهري ب 158479 ومريو شهر أسير شهر تا